على رسول الله وعلى آله وأصحابه ومن بإحسان إلى يوم الدين الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور الحمد لله الذي رد علينا رواحنا وعفانا في لسائلنا وأذن لنا الملك وعلى المصنف رحمه الله ومن أنواع الكفر الأكبر كفر الإعراب كفر الإعراب وذلك بأن يعرض بسمعه وقلبه مما جاء به الرسول صلى الله عليه وسلم فلا يصدق ذلك ولا يكذبه ولا يواليه ولا يعاديه ولا يصبر ويترك الحق لا يتعلمه ولا يعمل به ويهرب من الأماكن التي يذكر فيها الحق فهو كافر كفر إهرام فهو كافر كفر إهرام اللهم صل وسلم وقل الله àwọn ọmọ àwọn ilé ọpẹ́ pọ́dún tó sì yẹ ọ̀nà ọmọ ajé adúpẹ́ fún àìmọ̀ní bẹ́ẹ̀ lọ́tọ̀ ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbẹ̀fún àlẹ́bù Muhammadu sọ̀rọ̀ wá ní pẹ̀lú ẹ̀tọ́rọ̀ ìṣàánú wa ìbẹ̀rún ọba ọlọ́ ìkẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ kọ́ wọn bá gẹ́gẹ́ náà gbogbo àwọn ará ní rẹ̀ àwọn ará ní ẹlẹ́bí náà tí wọ́n gbà fún wọn nínú orí dídá ọpọ̀ àwọn ará rẹ̀ bẹ́ẹ̀ na wọ́n fún ààbà rẹ̀ kíkẹ́ ipa ọmọ lórí ìlú wọn nìkan kó lórí gbogbo àtàkẹ́ ojú ọ̀nà rẹ̀ ní ti ìjọ ìjọ àwọn ọmọ ya sí ọlọ́mọṣọ́ wá ní kékeré fi ẹ̀jẹ̀ lẹ́ni yóò àbọ́lọ́wọ́ ń fi ẹ̀jẹ̀ láyé onígbé tẹ́lá lọ́dọ̀ àwọn kìfìrí tọ́bá sọ tí ó ṣe wọ́n ní ẹ̀rọ tó wà lágbàwọn kọ̀mẹ́ntì tí wọ́n go through psychologically mentally èyí tí wọ́n ń bà fọ́nà òun ìdààmú ọkùnmọ̀ lọ́wọ́n bá lọ́wọ́n bá gbé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nínú kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ yìí bá wọn dààmú ààrẹ wọn dààmú ààrẹ ṣùgbọ́n mùsùlùmí àwọn ayé rọ èyí tó bá dá àárín ọ̀dọ̀ ọlọ́run náà ni tó bá tún kù díẹ̀ káàtó àárín ọlọ́run fẹ́ dán àwọn òní رضيت بما قسم الله لي رضيت بما قسم الله لي وفوضت أمري إلى خالق

rẹ̀ ló gbà kó lọ sí i tó wá kúkú díẹ̀ káàdù àti ní bóyá lọ sí àwọn òòlù ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń rárá wọn gba ìlú tọ́mẹ́ǹtì kan yẹn torí kò sí ìfọkànbalẹ̀ òṣùwé ẹni ẹlòmí nínú bọ́lọ̀ bí kẹ yọ́dọ́ wá nígbó ilé fún nígbàdá ìpọ́tàkẹ́ tó rọ́ mọ̀ pé mo bá ojú ọ̀rà ẹ̀fún ojú ọ̀nà fún ẹ̀ tó fẹ́ lọ gbìyà lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ máa bọ́lọ̀ mi sọ̀rọ̀ jẹ́jẹ́ kò ní ló rán lẹ́sẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kàtà bẹ́ẹ̀ wọn náà máa ń bẹ ní pọ́kẹ́ǹkẹ́ náà ẹ̀kọ́ máa ń jù táwọn kọ̀ máa ń jù àbíkọ́ máa ń bẹ tó mùsùlùmí lórí ìgbà mùsùlùmí ẹ̀ńtọ́ ọ̀rọ̀ máa tóbi lẹ́nu rẹ̀ jùlọ ní abá wọ́n tó sára iná tó ní blood pressure wọ́n ní ẹni tó bá ti di pé wàhálà bá ń bá ọ̀rẹ́ ayé náà ti jẹ́ mùsùlùmí àwùjọ wá sí fara ìbalẹ̀ fara ìbalẹ̀ fara ìbalẹ̀ torí pé ọlọ́wọ́ bá ọ̀la ọmọ tó gbébẹ̀ níbi ọ̀fara balẹ̀ ló ń tó kọ́ tọ́mẹ́ntì sílé ayé tó kékeré ìgbọ̀ fún mùsùlùmí ò sí tọ́mẹ́ntì bẹ̀rẹ̀ àìsọ́wájà ìkìlẹ́ọ̀nà ọlọ́run ọmọ ìtàánù mùsùlùmí kìtìrí tọ́wà bẹ̀rẹ̀ ṣé ti di ẹ̀mọ́ṣẹ́nà ní tẹ́lẹ̀ lọ́wọ́ àti dídíkà ọwọ́ àti tí ó lè bọ́ bẹ̀ má lọ́dá kan ṣe ìtàn abẹ́ ọ̀. láti ní bẹ́ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ ọdún rẹ̀ ṣe islam. ẹ wà nínú mi èyí tá a ti mọ̀ pé wàhálà ń bẹ́ ń bí ṣe kékeré ẹlòmíràn wà máa gbẹ́wò islam wọ̀ ṣùgbọ́n kékeré olóbàtà àjọ kọ́ pa pé ilé ìlú ń sọ ẹ̀mí kékeré kéèyàn má máa ní sẹ́ ayé ọ̀nà bí okun mi àfàrí náà àmà lẹ́yìn lẹ́yìn náà wọ́n lọ bá ẹ̀yọ kí àyàtì lórí ọ̀hún ẹ̀ẹ́dẹ̀gbọ́n náà wọ́n ń sinú náà súnà nínú tí máa ń bá ilẹ̀ ní ẹ̀bá tẹ́ tó mọ̀ tó máa ti ń kà tó bá ti níbi ayé àìlú ẹ̀kọ́ máa wá ẹkún ní ọlọ́run àwọn tó máa ti ń ṣiṣẹ́ dáadáa lójú ara wọn tó iṣẹ́ ẹ̀ ti ń sọnù wọ́n á ti máa rò pé àwọn ìṣiṣẹ́ dáadáa tó lọ lọ àwọn àwọn tí wọ́n ń pọn sínú àgbè inú inú apẹ̀rẹ̀ oníṣẹ́ wàhálà ní fún àdínkù kí ikú iṣẹ́ rárá òdì ní dúró ọmọ apá ni torí pé nǹkan kan ló wọ́ ló wọ́ nínú rẹ̀ ó kò bàa jẹ́ bẹ́ẹ̀ fún wa lọ́kùnrin lóbìnrin wa ẹgbẹ́ nígbà àwọn àgbà ìjọba kéde yìí tàbí ẹ̀rọ wa dáa pé ní kéde ní. ṣùgbọ́n káwọn máa wájú kéde ní àtẹ̀yìndẹ̀ ń bọ́ wa láàbí òkúlé mùsùlùmí ni wá àṣepín ìyá máa òkú mùsùlùmí lòún gbà mí ṣùgbọ́n lọ́dọ̀ lọ kéde ní látara iṣẹ́ rẹ̀. wọ́n máa láti lọ́rùn náà àwọn ẹ̀kọ́ pọ̀ lọ́wọ́ bọ́ sí àdìgbò fún wa lọ́wọ́ pé nǹkan mẹ́fà tí ẹ̀ láti ṣẹ́ kéde ní dáadé báyìí ó kù nǹkan mẹ́fà. ó kù mẹ́fà kí ẹ lọ́gbọ́ àlọ́ pẹ̀jẹ́ àfihù bẹ ẹgbẹ́ ọ̀kọ̀lùkà fọ́sọ pé ká tó pè ní ìjọba méjì náà ẹgbẹ́ ta àyẹ̀kọ́ ọmọkùnrin tó já tọwọ́ fòrò ṣòro wàkínyọ ìfọ́nà wá ní wàkínyọ ìzọ́lẹ̀ ìṣòro wá ní àyẹ̀jẹ́ ìwọ́n mọ̀tàwé káwàfẹ́ àti ìrìnàjò ṣòro náà ká àdúgbò yìí ẹlòmí ìjọ òwú jáde lẹ́nu ẹ̀rọ ọkùnrin tí ẹ̀dùn mẹ́ra dára wọ́n ní wọ́n wà ní ẹ̀dọ́ jẹ́ ìlú ìlú fún wọ́n ṣe jẹ́ ó wò ní jẹ́ bẹ́ẹ̀ bàbá ṣètí kí ọba jẹ gbogbo àwọn ọdún ẹni láti wí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n jọ fi bí wọ́n wọ̀n tí wọ́n kó ẹgbà fún ọpọlọ ẹni ó ṣí padà ọlẹ́ àwọn bàbá wọn tẹ̀sí ní rúbi tẹ̀sí ní rú òtún wá dé padà bá ẹ̀kọ́ fẹ́ ṣe wọn mọ́mọ́tò yorùbá ó dé bá mi sí ábájá àkọ́kọ́ ni oní ẹni tí ọba mi ní làákàyè tó ẹ̀ gbé pé kékeré o torí pé tí ń ṣe làákà ìwòsí ń bẹ ẹ máa ń sànú rẹ ẹkéjì onígbólóhùn tó ti dàgbà tó ti dàgbà tọmọ ẹbí ń sọ ẹlòmíì ọmọ kékeré tó náà ń yí ẹkẹnu rẹ mú wọn ló fi dàgbà ìgbàgbọ́lógún sí kankan ẹgẹta oní ẹlẹmú rárá ti kàfí ìbílẹ̀ láti káyà a kàn ń ṣe ìdára sí náà ẹ̀ẹ́mọ̀ ìbọn náà ẹ̀lẹ́yìnmú tó nímọ̀ tí ń sọ èèyàn nímọ̀ yóò sì máa gbọ́ òun nímọ̀ tó tọ́ lórí ẹ̀kọ́ ẹgbẹ́ ní àti àbáhà ó máa ń tọ̀ fún yìí nígbà tí ẹ̀ ń wí lórí kọ́láàmù ẹ̀ bá ń já mọ̀ pé àyájú kọ́lá náà ti gbé ní kí ló dé. اونی آیه هایی باید بودن. و خواهدتان من به بیشتر اینو باشون و خواهدتان من. خواهدتان. و تو این. دیگه اون هست در این درگیر. براتو کلماتو و مشترکت معنی. خوره ایوه کنار و موضوع اینی تو موضوع دیگه. اینو ọ̀rọ̀ ẹ̀yọ̀ tó lè ní ìmọ̀ wọn lórí. Bákan náà ní nǹkan kẹ́yìn ọ̀kan náà tún lè ní kẹ́yìn mọ̀ fi wọ́n fẹ́ ìdí ọmọ túmọ̀ nìkan. Bẹ́ẹ̀ nígbà tó mọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ní ìtumọ̀ ní ọ̀pọ̀. Ẹ̀jẹ̀ ìdílé ní nǹkan ọ̀kan wọ́n lè fi kẹ́yìn mọ̀ wọ́n fẹ́ nínú ìsìkáìpù nìkan nílé ìjọ wa.

tí lọ́ọ̀yà wa bá ń kọ́ àgbémẹ́ǹtì náà ṣèbí tí wọ́n túmọ̀ ní tó túmọ̀ ní gínáńgbé ríǹgì náà ní sí ìlàrí tí ká tí lọ́ọ̀yà wa parí àgbémẹ́ǹtì nínú wa ilé dàmọ́ tó fi sí ìlú rẹ̀ lé dáàbò adẹ́sẹ́sìrì tó bọ́ yẹn gan ó tún ní ní ẹ̀yìn torí tó tó bá tó parí ibi tó bá ní sáyẹ̀sì yóò fi lé tí kò máa ti ṣùgbọ́n ní ọ̀bá ti mọ́ sí ní òní láàká ìkòsí ní òní máa wí ó ní mélòó ta wí nínú tí amáwó ní ẹ̀rẹ́ sí mẹ́ta òṣèlú náà fi ṣẹlẹ̀ kẹrin ó ní àìkọ́fùdù kọ́fùdù ní pé ọmọ náà ọmọ ọmọ ọmọ ìdí mẹ́ta wo èrò iná ọ yàtọ̀ sí ìwọ̀wọ́ àdígbò lọ́kọ̀tọ̀ ọwọ́ àdígbò lọ́kọ̀tọ̀ àìkọ́fọ̀ kọ́pù ni wọ́n máa ma ẹ̀rọ ni wọ́n máa ma owó ìdá àbájá kan tẹ́wé pé a wá sí àwọn oníṣúrí lọ́lé gbòógì ni wọ́n á wí ọ̀rọ̀ ní làákàyè ẹ̀ fò lọ lábẹ́ ẹ̀ ọ̀gá ẹ̀ gbogbo tó wà ní ayé ọlọ́run náà ní ló máa bẹ̀ ọlọ́run bẹ lára rẹ̀ torí jẹ́ kí ọlọ́run bẹ lára rẹ̀ torí jẹ́ kí ọlọ́run bẹ lára rẹ̀ nígbà tẹ́lẹ̀ lọ́wọ́ tí wọ́n wúlò tó wá pẹ́rẹ́ bá ájú ẹ̀kàn fún kò ọlọ́run tó lè jẹ́ ẹ̀dà rẹ̀ àwòtọ́ mọ̀ ìjẹ́ ẹlòmí ọ̀gbọ̀n kò sí wàhálà rẹ̀ onímọ̀ ló jẹ́ máa ẹlẹ́ẹ̀ta àrùn omi ẹ̀rọ ọ̀tẹ̀ المنافي للإكرار ẹni bẹ́ẹ̀ bí kó ní kó ṣe mistake ṣùgbọ́n kó wù òun lẹ́nu tẹ́gbọ́n fọ́ọ̀tì sọ ẹni tí wọ́n bá ti fọ́ọ̀tì sọ tó wú ìfọ́ ara rẹ̀ kí ọ̀dọ̀ lẹ́nu tó ṣe mistake o situation ẹ̀ lágbára pé wọ́n ní ra sọ fún ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ìjọgbó ohun ọ̀pọ̀lọpọ̀ kódà láti yẹn gan tó kò gan fún wọ́n gbé bá sí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí ní ẹ̀láyé àti sọ́rọ̀ gbọ́ọ̀gbọ̀ àrẹ ìwọ̀lá ni wọ́n tẹ́lẹ̀ lóbìnrin nígbà tí ẹ̀kúndé wọn ti báyìí apá wa irú ẹ̀ náà ti ṣe ẹ̀fọ́ àwọn àlejò méjì tí wọ́n bọ́. àlejò méjì ni. nígbà tí wọ́n bí tí wọ́n bí tí wọ́n mú gbogbo ẹni tó bá sọ pé ọlọ́run àdápọ̀ yẹn nìkan fún wọn lọ́sọ̀ ọlẹ́gbà. ẹ̀kúndé wọn fún yàn nígbà náà ẹ̀ka náà ìyẹn ti kúnnù. àwọn ti pé ìdà sábẹ́rẹ̀ ìyẹn ti rí wọn ṣùgbọ́n wọn ní ìwọ táwọn ti ọlẹ́gbà lójoojúmọ́ búkúrà náà lára ẹ̀gbá 200 lọ́pàá ẹ̀gbá 200 àwọn ìlú rẹ̀ tó ṣùkà ó ti wá gbọ́ sẹ́ndì lẹ́lò ní àwọn àyà ìjà ni ọyá lọ́wọ́ náà rí tí kò rẹ̀ ní àwọn ìjà yóò rẹ̀ àìjá ìjà rẹ̀ ti rẹ̀ nígbà tó ẹ̀dá ni ó nígbà tó lọ wọ́n ń yẹjú ọ̀rọ̀ wọn pẹ̀lú dídúró pẹ̀lú ìbámu àwọn nítorí ẹ̀ ìmáàmù ìmáàmù kí ni kọ́wọ́ pẹ̀lú ẹgbà wọ́n lù wọ́n tó túpọ̀ ṣe túpọ̀ ní sípò ìṣẹ̀wọ̀n bá ọjọ́ wọ́n lù ú yọ́ lọ lókun fẹ́mi ní ìyàwó fẹ́gbà yí ṣùgbọ́n kì í pé tó tún jí wọ́n ń gbé kò rẹ́rìn ẹ̀dọ́ ọlọ́run àti ẹ̀dọ́ ọ̀rọ̀ ọlọ́run àpọ̀ rẹ̀ ọgbọ́rọ̀ náà rẹ̀ ló wà. Wọ́n lúlúlúlú, ó dé lẹ́rù jẹni bí ẹnà gbogbo jẹ́ àjẹ́ǹtọ̀ wọn, gómi rárá ní ju òtútù. Ẹgbà yìí ni àyíkọ̀bà ní bọ́ ọgbà ha. Ọ̀rọ̀ ni ní ìlà àtàhàmàlù sẹ́yìn. Wàlàkínẹ̀ni ìlà àtàhàmàlù sọ̀rọ̀. Ó ní tọ́wọ́ gbé lórí àwọn ẹgbẹ́ ìbọn fún mi èyí ṣe jùlọ ìkan pa nílẹ̀ ìrìnà lójú ọ̀pẹ́ kò èyí kúlẹ̀ méjì tó bá gbé ìgbà tó wà ẹ̀kan gbé orí mi ká ní sọ fún iṣẹ́ tètè kì í ṣe torí wọn ti lórí mi dílógún ọ̀dọ̀ ọ̀nà ṣùgbọ́n ìdí wò ní kú tí wọ́n máa ń di ọlẹ́ bàbá ìdí àárọ̀ máa yá kò ní gbogbo ọ̀hún máa ti yọ wọ́n lè di ọmọlẹ̀ àti bẹ́ẹ̀ àti sọ àti gbogbo ẹ̀ ẹ̀ tó wá tilẹ̀ wọn nínú ọ̀lẹ́ ìdí wò ìtàn bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọkan láìpẹ́ tó dájú lórúkú nígbà tí ó dé rẹ̀ tó ń bọ́ tó rí lórí oko jẹ ìṣẹ́rì ayò yìí yóò kó jẹ ìṣẹ́rì ni ó torí ìdọ́gbọ́gbọ́ bá wà ní ẹ̀rọ àwọn ìwé inú òkùnkùn lọ́sọ̀ọ̀sì ẹ̀rọ ní ìgbó wá ti sọ sí ìdíjọ olùmọ̀ kan bẹ̀ láyé láàárọ̀ òní òbẹ́yọ̀sán ló wà bẹ́ẹ̀ àárọ̀ bẹ́ẹ̀ òbí lè sọ ẹ́ láàárín àwọn akọgbẹ́ ẹgbẹ́ àbílò ṣe ẹ́ àbá ìwọ́wà ní ọmọ ọgbẹ́ wọn tó fi ń pọ̀ ọ́ tí ẹ bá ronú yín tó lọ ọ̀gbẹ́ mẹ́rin ló tó di ẹ̀sìn táwọn méjì àti àhàn àbí ẹlọ́dẹ̀ méjì bẹ́ẹ̀ orí ẹ̀ tó rí tẹ́sílẹ̀ ẹ̀kẹ́rẹ́ fi lé wọ́rọ̀ padà sí òkè ṣùgbọ́n mo báyìí tọ́wọ́ tí ọmọ ọ̀fẹ́ ń lé ọmọ kàbíyà ọmọ kí wọn ọmọ jẹun wọ́n gbé ọlọ́dúnrún ẹ̀wọ̀n èyí ó fi tọ́ ọdún ẹgbẹ́ náà ọlọ́dún ẹgbẹ́ wọn dáwọ́ ẹ̀wọ̀n púpọ̀ náà ilé ìsọba ẹ̀fọ́ rẹ̀ yàtọ̀ sí kó ti bá pé ìpínlẹ̀ ẹgbẹ́ rẹ̀ wàhálà fún ìkìlọ̀ ọ̀dẹ́lẹ̀ karùn tí mo bá wọn bọ́ àlàáfíì ẹgbẹ́ ìgbì ẹgbẹ́ olóògùn ẹgbẹ́ الخمس تبع الإرادة الجائزة المتأول ثاني ميزة يجب يبدأ المعلوم حق والله الآن سنة بالله ẹwà wọn kò gbíyànjá mọ̀lẹ́gbẹ̀ bí ó tú bá mi yóò fi ẹnu pé àṣùwò àtọkọ ẹ òun lè rò pé àdìyẹ iṣẹ́ ti ti bàbíyà ó rò pé àdìyẹ náà ti ti tààrí fún lórí pé ní asúnmọ́rùn ẹ bá ti pẹ́ áásùnmọ́ àti lọ́wọ́ àgbẹ̀ ẹ ti lọ́ọ́ ní abẹ́rẹ́ mi tó rí pé ẹ rí pé kékeré ní màkà lòún mú sí yọkọ̀ ìtumọ̀ sí ẹnu ẹ wá ní pẹ̀lú ọ̀tá ẹ wá ní wá ṣe ìdára tó ṣubú àkókò ara ìgbẹ́ pè níyà nígbà ní gbẹ́ngbẹ́ ó dé bá nìyí tó ní rárá òun nígbà nígbà náà òun lè pè kéde wọ́n kí ẹ̀kọ́ ní mẹ́fẹ́ ìbàjí ní ìlú gbogbo àwọn tó ń sọ kìí táwọn ìlú ní tí wọ́n kọ́ ń pa wá ilẹ̀ àwọn ilé sọ fún gbogbo ẹni tó bá ń pè kan báyìí kì í lè rí i ṣùgbọ́n ta bá rí ẹ̀sìn ìdí àti ìgbòǹgbẹ lẹ́gbẹ̀ẹ́ ó ti bàbá bá tó sàlẹ̀ ní gbogbo ilé kí làwọn wa kápọ̀ àjọṣọ nílé ló wù wá tí wọ́n bá ń gbé gbogbo akẹ́kọ̀ọ́ sórí ilé ẹ̀wọ̀n á rí àwọn ìmọ̀ ẹgbẹ́ ìkan wà lórí ọba ẹgbẹ́ ṣe ti ṣe ìgbà ọtí kó rẹ ìgbà yẹn ó ti lọ agbo sẹ́ńtì wọ̀. ìkejì làwọn tó yẹ pé ẹ̀sìn sì bẹ lára rẹ ṣùgbọ́n tó bá kú lórí rẹ ní kọ́ mọ́ wọn náà kọ́ ìwé ló dá bẹ́ẹ̀ jọba. ẹni tó ṣe ètò dà ṣùgbọ́n ká ní wọn mú yàn gbé wọn lọ pé ìkejì èyí bẹ́ẹ̀ fún wọn ìdá wọn náà ẹ̀yin náà ẹni mọ̀ tí wọn náà sixty degree Celsius. tó bá gbà sára ọmọ tó nǹkan fi nǹkan kan ẹbí tí ẹ wá wú àwọn nǹkan kọ́dà kan bẹ̀ ṣe ní sixty seventy fún yẹn ọlọ́run yà wọ náà wà ní ìjọ òṣèlú ṣe méjì ìṣe mẹ́ta ìṣe mẹ́rin tó mọ̀ ń gbé lọ lẹ́yìn ìṣẹ́ ọ̀nà ó tó ṣe wá láti fún ọ tó ṣe wá láti fún ọ ẹwà lọ́nà bí èyàn ní ṣe gbèdè ní láńlá àfáàkà mẹ́fà fún wa ìjẹ́ tó bá ti kà fún ẹ̀ ìdí tó mẹ́fẹ́ bá gbọ́dọ̀ pé ó èyí tó bá ṣe ọ̀kan mẹ́rù sí mùsùlùmí bá àkọ́kọ́ ni àtẹ̀kì rígbù ọ̀rẹ́ gáàrù wẹ̀jọ̀fẹ́rù kí ẹ lọ pé ìrọ̀ lọ́wọ́ pa lọ́la nínú pa kò lè rí bẹ́ẹ̀ ó rọrọ̀ tó máa wí yẹn ah ó ti tán fún yàn kí ẹ lọ́wọ́ lẹ́nu ọgbà lẹ́bìkọ̀ ní àwọn pé wọn àti jí wa sí inú ẹ̀ẹ́jọ́ ọmọ ìkìyàmà kí ẹni kò sí náà kí ẹni kò bá jẹ́ náà kí ẹ lọ pé ọlọ́run kì í kádàrá kí ẹ lọ pé kò sẹ́ni yóò gbà lónú bàrí àbíjọ́ jẹ́ ìyàgbẹ́ àwọn tó torí ẹni náà sì ní àwọn ilé ìlànà pè ní ẹ̀dùnkú àtẹ̀kìlíbù àdíkínú ẹ̀lẹ́kàrù eléyìí ìpínlẹ̀ ìṣẹ́gbẹ̀gbẹ̀ ní gẹ́gẹ́ ẹlẹ́kẹ̀ẹ́gbẹ̀ ìtàkù omi àdíkìbàmù pàtàkì ìtìgbàmù pé kí èèyàn gbà wípé kí ní ìwòsàn ní ìwọ́wọ́ olóògùn bá àwọn ààrẹ ìtọ́gbà mìíràn ẹni tí ò ṣe tí òun gbà tó wà nínú ẹ̀sìn tí wá ń bẹ lọ́wọ́ ìgbé àbùsẹ̀ rọrùn ó sì ní ṣèṣẹ́gbẹ́ ní ẹ̀ jẹ́nijẹ́ ní gbìyànjú ẹgbà tọ́wọ́ náà máa ń sọ̀rọ̀ ìmọ̀ náà ní báwọn ọwá ti ara rẹ̀ kúrò ọwá máa wù irú ìyẹn ní ẹ̀ṣẹ̀ tí a mọ̀ pé èṣù kọ́kọ́ kúrò balẹ̀ fún ádámù òun gbà fọ́nà lọ́rọ̀ kò yíyan ṣùgbọ́n láyé èmi ò forí balẹ̀ sílẹ̀ mo dúró irú wa kọ́ ni wọ́n forí balẹ̀ sílẹ̀ ọlọ́run wọn ló ń tó gbọ́ tó dé wá mi ìjọ aláàbí ọ̀láyé bá àbábẹ́ aláṣẹ́nu ìwọlé máa ma ní ìgbà kan nígbà tí wọ́n máa dá gbé lẹ́gbẹ̀ẹ́ tí à ń sọ̀rọ̀ pé ká lọ láti jẹ́ àti ẹ̀rọ ń lọ́dún jẹjẹ ká ti ní ìgbẹ́lẹ̀ àti ìgbẹ́lẹ̀ àwọn ìgbẹ́lẹ̀ tí a lọ́wọ́ kí wọ́n tún jẹ́ máa lọ ìsọ́mẹ́tọ̀ ọlọ́wọ́ ṣùgbọ́n nígbà yẹn ò ti ṣe láǹfààní kí á láǹfààní pé ọkùnkú mà fọ́lọ̀ lórí ìdíṣùṣe ìṣe ó lọ mọ́ ó mọ̀ fọ́lọ̀ náà ló kọ́ àtàjẹ ó lọ túbọ̀ tó sọ́nà ọ̀gbà ó ti wà wé ibi tó ti dáná ọ̀dá mi níbi iná ọ̀dá ọ̀dẹ́ òun níbi iná ọ̀dá ilé níbi yẹ̀pẹ̀ ọ̀dá níbi máa tẹnu eléyìí wọ́n kà sọ́nà gbogbo ọjọ́ tó ẹ ní látọ̀kà rẹ gbogbo ọkọ̀ ni ọ̀hún owó jù lọ wàhálà ti bí bọ́ ọ̀nà wàhálà ẹ̀rí ìdára mẹ́rù jọba láàárọ̀ yìí owó ìta àkọsílẹ̀ náà rẹ̀ أفعل بأن يعرض بسمعه وقلبه عما جاء به الرسول فلا يصدق ذلك ولا يكذبه ولا يواليه ولا يعاديه ولا يرضي إليه المسة ويترك الحق لا يتعلمه أفعل كلمة في لإنتيا نبي ó ní kò tiẹ̀ fẹ́ wọ ní débi tó wà á pè ní ọ̀rọ̀ ó fẹ́ tó wà á pè ní òdodo ọba aṣọ̀tá ọba aṣọ̀rẹ́ in tí wọ́n dá àmà ní pé kò fẹ́ máa pa ẹ̀ gbogbo ní wà á ti lọ mọ̀ ń pa rẹ̀ pátápátá gbogbo ń sáńlẹ̀ bí ẹni tó yẹ lọ sí wà láti ìdá òṣùpọ̀ pẹ̀lú ní àwọn bísínẹ́sì ti ń ṣe kò ní fẹ́ bèèrè ìdájọ́ rẹ̀ sọ́dà pé tẹ́rì kan wọ́n pè ní àrá tó wá lọ́dọ̀ ọlọ́ òun bì ní ìwọ̀n olè ájúbí ọlọ́ ní ìmọ̀nà òun ti ní láàárọ̀ ọmọ òun ló ṣírí tó ṣẹ́rí fún ọmọ ẹ̀pẹ́ ní ìdílọ fún ọ láyẹ̀tẹ̀ àyàmù wọ̀làyà àmàlóbìnrin gbàtọ́ ọ̀sìn máa kò ní ṣiṣẹ́ ويهرب من الأماكن التي يذكر فيها الحق طبعا النبي صوت وما يحمل القوم àwọn kékeré yóò lè wí ìnáwó náà kí á wọn. kí ló fà á sẹ́yìn kan lọ pé ọlọ́run ní ló jẹ́ christian bí o ló tó lọ pé ẹlẹ́gbọ́n o ó fẹ́ kó ń kan náà ọlọ́run wa ní ìlú ṣé ìwò rẹ̀ pẹ̀lú ilé ní láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbúrò kì í gbọ́ máìkì kò tí ì ní ṣe kó kọjú kò ní lọ mọ́ ni iná pè ní kúfò lè ẹ̀rọ ẹ̀ẹ̀kan sí ẹlòmí ọ̀fẹ́ kọ́ pa súnnà tí wọ́n bá ṣe ẹlòmí ọ̀fẹ́ kọ́ ń pa ẹ̀sìn kọ́ wọ́n bá ṣe gbogbo ìjọ wọn àti ẹ̀fà kò tó wá lọ gbọ́ wà ìrìnàjò irú àwọn ẹ̀yẹ wọn àyẹ́ráyé tó dáa lé ومن أعرض عن ذكري فإن ذكري الرحمن ومن أعرض عن ذكري فإن له عزة ضغطة تريد أذن يعني straight tó bá gbọ́ tó wà sí wàá bẹ̀rù ibi títí lọ ẹ̀fẹ́ wà sí ìlú yóò wà lọ bá òbí bẹ́ẹ̀ pé àdéjú mẹ́rin ọba àti ìjọba àti ìjẹ́ torí ti bá ilé pọ́ lẹ́nu rẹ̀ kọ́lọ́wọ́ sọ pé kò ti pọ̀ ìṣe tí tó wá sí òun dára ìṣe tí kékeré ní ọlọ́run ní ẹni tó bá ti kú rí kú lọ lè kọ́ pẹ̀lú kèfèrí òkú ni wọ́n ti sàlàyé bọ́ọ̀ ti jẹun ni wọ́n ti sàlàyé bọ́ọ̀ ti máa wọṣọ jẹun fẹ́yàwó tajà rájà àbíkí ẹ̀rọ mi kan ẹ̀yà bá ti lóhùn nínú sí àìmọ́lò ọ̀rẹ́ iṣẹ́ títí bàbá ẹ̀yẹn ló bá lọ rí bẹ́ẹ̀ tọ́ wà káàárọ̀ kó fòrò ìhàn ọ̀gbìn àwọn ìṣòro náà nítorí ló ń náà kò fẹ́ ìran wọn á ní wọn sáálà tó jáde níbẹ̀ tí èèyàn bá gbọ́ nípa pé ìdájọ́ ẹ̀sìn yìí afárá tó mọ̀ ẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ wọ́n sì wà lọ́nà tó bá yẹ ní gbọ́ ọ́ di Ògbómọ̀ṣọ́ torí fẹ́ǹsì ju ìgbésí ayé rẹ̀ lọ àti tó bá kú ojú débẹ̀ mìíràn kò lẹ́yìn máa rán wọn afá nígbà tí wọ́n sá ẹlẹ́yìn sẹ́nà tó ń gbóòrò tó wí nígbà tí wọ́n ti ilé ẹjọ́ bẹ́ẹ̀ sí mọ̀mọ́ tó rí ẹjọ́ abẹ́ ọlọ́ ìjà ààrẹ mi tó ní mọ́ ìlú lọ ilé ayé tó á kò sí ọlọ́run ẹ̀yà jáde jáde wọ́n fẹ́ á lọ sí báyìí báyìí báyìí owó ní ẹrú wa kan bí onímọ̀ ìrìn lọ tó mọ̀ lẹ́nu kí ló dé kí wọ́n sá lọ ẹwà pọ̀ nígbà tó gbọ́dọ̀ rẹ̀ قال هل أتبعك على أن تعلمني مما بقي مما علمت أوجه فهو ما فيه تنو إيمة ألوان تقول هل أتبعك على أن تعلمني مما علمت رشدا إن تجاوزنا بإنسي دراسي دي أنا أتجاوز بوهم يوما àmìlì lè bá pọ̀ àwọn ẹni travel lọ India láti lọ wá ìlú ìṣòro ìgbìyàn ilẹ̀ Ìgbò àwọn èèyàn lọ láti lọ kọ́ bí wọ́n ti survive ní ayé tẹ́bá pàdé ẹlòmí kí ló bàbá ìrìnláwò lọ Canada sanláwò lọ UK òòrùn ní wọ́n ti gínú báwo ma sọ̀rọ̀ ìrìn àyè àyè pọ́ńtẹ́ǹdì kò bí ayé náà mo bú o ẹ̀yìn náà tí wọ́n tó mo bú ní ayé pọ́ńtẹ́ǹdì kí èèyàn wá ní tíráàpù lọ ẹgbẹ́ olóṣìnà tó lé ayé láti lọ kọ́ ẹni tí o ti sọ̀rọ̀ ìlú ayé tí ò lópin tí ẹ̀kẹ́ gbẹ̀yìn aláta yọ elépo yọ olóróró alimọ́lì wá bá ní ṣọ́ọ̀bù ní ẹgbà àwọn ọmọ ilé tí ó lọ́pì kẹ́sì kan akọ ẹni inú rẹ̀ máa tọ̀ sí bá rìn lọ àwọn èèyàn ó pè nígbà àpọ̀ ilé ní tí ó sì àmọ́ ń pè sí ìyá gbọ́dọ̀ fún ní ohun ẹwà pa tọ́ọ̀bù nígbé gbà tó dájú nínú ìdí ẹ̀ẹ́pa tẹ́ǹtẹ́kì torí pé àìmọ́ lọ pọ̀ yẹn ọlọ́run bínú sí ẹ̀ láyé ẹ̀ta àyíláàbò ọmọ ọmọkùnrin ní kó bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ ìwájú ọjọ́ ọlọ́mọ bá náà mọ́ ọlọ́run ní kí ni sáwọn èèyàn lọ́mọ òsìlẹ̀ bẹ̀rẹ̀ ìwọ̀n tó bá ń tijú láti lọ dákùn náà ọmọ rẹ̀ lọ kó lọ kó wá tó wọ́n ti wá mà tó dí túkẹ́jì sí àwọn àkọ́ tó burú lára ẹni tó bá tí ó dúpẹ́ kọ ilé wọn gírì ìdíjìdé o ìbílẹ̀ ìwé ara ń lọ èrò tún ní gbogbo tòkòrò tó kéjọrí tó tún pé ní torájú nìkan la máa fún báyìí tó fi rówó náà wọ̀n الآن يجي الله يكون في الدنيا سبيل يجي الله يكون فالقيامة آخرة خير وقع خير نبغى أقوله قدواني فكا أبدا وتما الشرك Ẹ̀rọ ọkọ̀ ìròyìn kí ń bá àti orí ayé tó sẹ́kù pé ìdáwọ̀ ìkọ́ wò lọ́wọ́ ọ̀gá ọ̀gá lọ fún aláboyún tó sí àwọn ìròyìn ọlọ́run ṣe wá ní kékeré o gbogbo àwọn ẹ̀yà àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n àwọn àti àwọn àbúrò wa tí wọ́n tí mà ọlọ́run tó kí àwọn náà lè àwọn náà ọlọ́jà náà lè rí sí fún wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà gbà á kó ẹ sàlàyé díẹ̀ díẹ̀ fún tí èyí ò ná ọlọ́mọta sí ọlọ́run fún ọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.